kábíyèsí olódùmarè ọdún fún àgbáyé la wà èmi àti yabaláwo mi akọ <laughs> mi àwọn àwọn yaba ọdún àwọn yẹn a fẹ́ lọ ìyá mi ìyá mi ẹ̀rọ ju kámẹ́rà kí kó báyìí sí olódùmarè báyìí sí ẹgbàdùmọ̀lé báyìí sí a fẹ́ dé gbogbo ilé òsàpọ̀ wáta a fẹ́ súre fún gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri àgbàlá yé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí la fẹ́ súre fún gbogbo ní sàkóyá tààlà lọ ká tó wá bẹ̀rẹ̀ ìrìn àjò náà lára pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé kẹ́ mọ́ bá wa lọ ifo bọ̀ wá sí lọ́wọ́ olùkọ́ olùkọ́ àti ìgbàlódé bọ̀ wá sí ọ̀rọ̀ náà dọ́wọ́ bàbá mi ifo bọ̀ wá sí o. bàbá mi ni wọ́n bá wa ṣe torí wípé ọdún fún àgbáyé lélẹ̀ gbogbo apátápátá wípé ah ilẹ̀ Yorùbá ni mí Yorùbá là ń sọ ọdún kan láti dé yìí so láti jẹ́ pé ká ṣe wúre ká ṣe gbogbo ohun tó tọ́ ẹ lágbàtà ti bẹ̀rẹ̀ táwọn àwọn ti bẹ̀rẹ̀ tó ti ṣe wọ́n tún ní wá kò ní jókòó wá rú lórí ẹ̀dá láṣẹ lọ́wọ́ ẹlẹ́nu wa wọ́n fẹ́ ni wọ́n bọ̀ á ṣe. ẹja tẹ̀síwájú láti máa lọ sí ilé ifá kábọ̀ wúre ṣùgbọ́n inú wa inú wa dùn bàbá mi láti kú tọ́nu. láti kú tọ́nu. àwọn èèyàn pọ̀ inú wa dùn ayọ̀ wa kún gbogbo ẹ̀yin tẹ wà lé lókè òkun pátápátá ayọ̀ ní òjẹ́ ti yín àti lọ báyìí láti máa lọ súre fún yín gbogbo òre tá a bá sú yóò tẹ̀ yín lára ọ̀sẹ̀ ni ó ní kó ṣe oṣù ló ní kó má sùn náà àbámọ́dá ìdá tiẹ̀ kó má ṣe gbogbo èyí tá a bá sọ lẹ́nu yóò ṣẹ yóò ṣẹ mọ́ yín lára inú yóò dùn gbogbo ẹ̀yin olólùfẹ́ Tani Olohun inú yóò dùn ayọ̀ yóò kún ẹ̀ ní ṣubú dànù gbogbo ayé ò nílùú fún yín lóhun. èyí ni bí àti wẹ̀fà tí tí ká tó di pé a bọ̀fà a máa wẹ̀fà pẹ̀lú àwọn oríṣiríṣi ewé tí a mọ̀ sí ewé ìwẹ̀fà ká tó di kó tó di pé a bọ̀ bí wọ́n ṣe ń ṣe ètò wíwẹ̀ náà ní fún ogun aláwo wọ́n á máa pé ká wẹ̀ kin ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò mọ̀ ní kin a máa pè ní fa kó lè bá yé ọ̀pọ̀lọpọ̀ Ehn, eléyìí ni bí a ṣe wẹ Ifá, Ifá àgbáyé, ehn, pẹ̀lú bàbá wa Àràbà àgbáyé, àkọ́kọ́ babaláwo nílẹ̀ Kóòtu òjìire. Àwọn ni a lè rí gẹ́gẹ́ bí aṣojú Ọ̀rúnmìlà. Èyí ni bí bàbá wa Ifáléke Awúrelà bí wọ́n ṣe wọlé. Bí a ṣe wọlé náà la rí wọn, la lọ kí wọn. Bàbá wa Ifáléke Awúrelà, olúwo gbogbo Èkó pátápátá káfàtà.

ọ̀run ìlà mójú bá mú ọ̀run ìlà mójú bá mú òjò mo wá gbọ́ bí fáṣẹ mi ò ọ̀run ìlà mójú bá mú ọ̀run ìlà mójú bá mú ọ̀run ìlà mójú bá mú ọ̀run ìlà mójú bá mú ọ̀run ìlà mójú bá mú òjò mo wá gbọ́ bí ó pe ìgẹ́tì láwàáyé ní ọdún ifá gangan níjọ́ tí ó kọlà lẹ́yìn tí a mọ̀ sí ìjọ Jímọ̀ ní òkè ìgẹ́tì láwàáyé ní báyìí ni à ń kí bàbá wa kábíyèsí ọ̀jàjá onírìṣà là ń kí wọn káàbọ̀ kábíyèsí àwọn ni àwọn èèyàn kí káàbọ̀ yìí àwọn ẹmẹsẹ wọn àwọn náà síwájú yìí tí ẹ̀wọ̀ tí ẹ̀wọ̀ kó tó di pé kábíyèsí gangan wó wọlé nínú ọkọ̀ ọkọ̀ kábíyèsí lẹ́wọ̀ yìí ọkọ̀ kábíyèsí lẹ́wọ̀ yìí kábíyèsí ni wọ́n ta àti fún láti máa Oleh lima ko. Bàbá náà kò lé nísìn. Bàbá làwọn èèyàn lọ kí mi. Bàbá làwọn èèyàn gbogbo àwọn bẹ̀. Bàbá làwọn ẹ̀ṣọ́ gbogbo làwọn làwọn ẹ̀ṣọ́ dúró tì mí. Bàbá ni wọ́n kí mi. Kábíyèsí. Bàbá wọn ní ìṣà. Ọkọ wọn nù. Bàbá wa ló sọ̀kalẹ̀ láìpẹ́. Gbogbo àwọn babaláwo tó wà lórí ìjókòó náà pàdé bàbá wa. Bàbá kábíyèsí. Bàbá ni múra eh, eh. hmm. ti sọ̀kalẹ̀. Bàbá sọ̀kalẹ̀ kábíyèsí ló sọ̀kalẹ̀. Wọ́n bá lókè kẹtì. Nílé tí òun làbá mi àgbọ̀n ibẹ̀ láti ṣe ètò yìí ibẹ̀ náà sì ni kábíyèsí ti wá bá wa kábíyèsí ló sọ̀kalẹ̀ tí gbogbo àwọn èèyàn lọ ń kírun ẹgbẹ́ àwọn abaláwo láwo láwo àwọn àràpà ni wọ́n lọ kí kábíyèsí hmm. pàápàá jùlọ bàbá àwọn àràpà àgbáyé àwọn náà léwájú àgbáyé náà léwájú láti lọ kó kábíyèsí lọ́nà láti lọ pàdé wọn láti lọ pàdé kábíyèsí àwọn abaláwo lọ pàdé kábíyèsí bá yíká àgbọn náà ní ẹ̀ẹ̀mejì gẹ́gẹ́ bí ìṣe wọn. Báyìí ni bí a bá ti ń yíká àgbọn ọ̀hún ní òkè ìrètí gẹ́gẹ́ bí ìṣe wọn, gẹ́gẹ́ bí a ti ń ṣe. ètò náà parí ní òkè ìgẹ́tì báyìí ni bàbá ṣe ń darí padà lọ sí ààfin bí bàbá yìí ṣe ń lọ bẹ́ẹ̀ ni bàbá ń fọn ohun ẹ̀rọ ìkìlọ̀ nígbà tí bàbá ṣe. nígbà tí ilé ọjọ́ náà sùn ni a bọ Ifá àgbáyé pẹ̀lú bàbá wa àràbà àgbáyé àti gbogbo àwọn láràbaràràbà ní káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ kóòtù òjíire báyìí ni ètò ìbọfá ṣe ń lọ ní òkè ìtàsẹ̀ pẹ̀lú gbogbo àwọn babaláwo nílẹ̀ kóòtù òjìrì nílẹ̀ yorùbá àti bàbá wa àràbà àgbáyé náà wà níkàlẹ̀ àti òru àwọn láràbà láràbà família. Thank you. tẹ̀síwájú ní òkè tàṣe òkè tá a ti ṣe wá nílé Ifẹ̀ nílẹ̀ kóòtù òjìrì bàbá ọba Ìdó wọlé sí orílẹ̀-èdè náà àti ṣe tẹ̀síwájú èmi náà tọ́tọ́ fún ọdún tọ́tọ́ eléyìí ọmọ yẹn oníkàlù kò fi ẹnu ara rẹ̀ pẹ́nu kó tó bá wù lọ́dọ̀ àwọn òrìṣà gbogbo nígbà tí oníkàlù bá tọrọ tó bá wù náà bàbá wa ti yọ̀gà àwọn tó bá fi ìwúre kásẹ̀ gbogbo ìwúre tí oníkàlù bá tọrọ àwọn tó bá fi ìwúre kásẹ̀ nílẹ̀ tó bá fi àṣẹ sí Thank you.

ayọ̀ ọdún ọfá àgbáyé gbogbo aráyé wọ́n mọ̀ wá síre wọ́n mọ̀ yín síre bàbá wa ta ni ọlọ́run nípa òjò nípa yìí nípa òjò nípa yìí nípa àjò nípa yìí lágbára olódùmarè gbogbo ojú gbogbo ara ní sẹ́fúnsẹ́fún ní sẹ́fún ajé ẹ̀ràjẹ sáyé ẹ̀ràjẹ lò ẹ̀ràjẹ ná ẹ̀ràjẹ mùsùlùmí ẹ̀rì mùsùlùmí lágbára olódùmarè bẹ́ẹ̀ ni ó yọ bẹ́ẹ̀ ni ó yọ kò yìí o kò yìí lórí fún owó o kò yìí fún ọmọ o kò yìí fún ìdẹ́kun báyìí àìkúbálẹ̀ ọ̀rọ̀ yóò sì máa bá yín pé títí láì kó ṣe wí àrọ̀ tí kò bá nítorí pé tọ́ta bá fẹ́ tàbí jọ́nà lòdì tọ́ta bá fẹ́ tàbí jọ́nà lòdì olùkọ́ ti tó òun àti olódùmarè ẹ ṣeun ẹ ṣeun olúwa dára wá tún lè tó gbogbo àwọn olùfẹ́ tẹ́lá lọ́wọ́ ó ní gbogbo bùbú o gbogbo àwọn olùfẹ́ tẹ́lá náà tẹ̀ wà lájò ẹ kórè òkú délé o kí gbogbo ayé ń ṣe o ni mo lè bá yín ṣe gbogbo ara mo lè bá yín ṣe o pẹ̀lú ìfẹ́ táwọn náà wà lájò kí pa tó bí èmi pa tó bí èmi o àṣẹ o pẹ̀lú ìfẹ́ táwọn náà kọ́ ẹ̀ lájò ẹ̀mú ojú bí èmi o gbogbo ilẹ̀ wa gbogbo ilẹ̀ wa kí lè yín ó gbà o. lọ́dún yìí já wálẹ̀ mi. jẹ́ ká dúró àwọn gbà jẹ́rìí owó tọrùn. àmọ́ tó ilé ayé ibi tá àyè tó wá wà yìí fún òní gbogbo àwọn tó gbòòtọ́ lọ́wọ́ tí wọ́n ń tẹ̀lé wa lórí afẹ́fẹ́ fẹ́ kò tọ́ níbẹ̀ lọ́wọ́ wọn olódùmarè Ọbásanjọ́ jẹ́ wọ́n pẹ́ láyé jẹ́ mi wọ́n gùn jẹ́ kẹ́ wọ́n gùn gbogbo àwọn tó bá lókun mi tí wọ́n gbé gbà láyé bá wa ṣẹ́gun wọn olókun àbọ̀là yìí táwa ń wí lónìí jó rí bẹ́ẹ̀ Ọbásanjọ́ láyé jó ṣẹ bẹ́ẹ̀ adẹ́nuwáyé gbogbo àwọn akọni wọn lẹ̀ Yorùbá mọ̀jà ká yé orí wọn gbèsè mọ̀jà yé orí wọn gbèsè àtàkà lónìí jó rí bẹ́ẹ̀ adẹ́nuwáyé wá ṣàánú ọlọ́kùnrin lóbìnrin mọ̀jà káyé onígbé ṣe ilé ìgbòho dọwọ́ yín mọ̀jà káyé onígbé ṣe àṣẹ gbogbo àwọn tó wá ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ilẹ̀ Yorùbá pátá mọ̀jà kí wọ́n dẹni àná gbogbo pé Ọlọ́run ò mú ọ ààrùn fún ọ ipò ọ̀tá ká olóòlì mọ̀jọ ṣẹlẹ̀ sí gbogbo wọn àwọn táwa náà jó dáa fún gbogbo wa gbogbo àwọn táwa pàbí gbogbo tára ti wí tára ti wí lóore jó ṣe fún wa

twenty twenty three á tún wá tẹ̀mí o èyí tẹ̀ mo tó ti láti mo tẹ̀mí o ìṣẹ̀ṣẹ̀ mo ti jáde o tipa nípa mi ṣe ìlógun o àwọn tipa mi ṣe ìlógun o agbára mi mo ṣe òkà mi kì í ṣógun o tipa ni mo ṣòkò gbélé mi ṣe ifá ni o mo jásọ lásán ní ìgbò o kíkà ilé ọmọ kan o ọmọ ìgbà táwọn ọlọ́kà ti wà gbàyé káyé mọ́ obìnrin mo wáyé yìí o. àdúgbò ẹ̀rọ ló fi fún lọ́kà fún ọmọ aláya abojú pété á fi gbogbo ibi fún gbogbo wa o. obì á mú á fi ire sílé tiwa á fi fi sílé ọ̀tá wa ọlọ́dẹ péjú lọ́wọ́ ọlọ́run ìdá àdámù kọ́láwọ́ àdámù kọ́ àdámù jẹ̀ láwọ́ àdámù jẹ̀ àdámù gbogbo àwọn ọ̀gbọ̀n lẹ́yìnwó orúmọlẹ̀ níjọ tí wọ́n pẹ́ níjọ tí wọ́n láwọn ọ̀rọ̀ bì í jẹ́ kóbi má bàa ṣìkà kóbi má bàa lóró ewé ọkọ́ la ikọ́ bì wáyé gbàgbọ́ la imú kóbi lọ́nà iṣẹ́ àròbì. Omi jẹ́ omi àrọ́bì. Omi tó fi jẹ́ gbogbo iṣẹ́ ajé. Iṣẹ́ ajé alẹ́ o, omi ti jẹ́ rẹ̀. Omi ẹ kí iṣẹ́ ní fún gbogbo wa o. Ní àwọn ọgbà o, ẹ̀làbọ̀lú, ẹ̀làbọ̀lẹ̀, ẹ̀làbọ̀ ṣíṣẹ́. Òwe wa dá àṣà àṣùwẹ̀ ìwòlúwò fún. bá ń ṣe kábíyèsí ọ̀ ìtì Thank you. agbabi bẹ kò sobi ma bi obi tẹ ti sobi ma bẹ sábàbí bi. a ma pa yín bọ̀ tí ó yẹ ó yẹ ká pa kó bi yẹ dání. Thank you. àṣẹ bí ti ti mọ́tà lọ. É kábíyèsí lódì kan. kéré tó wá tọrùn àṣẹ wa ta wá àṣẹ wa gbogbo àwọn olùfẹ́ tá ọlọ́run káàkiri àgbáyé àṣẹ o àṣẹ o ajé ni wọ́n fi ṣe ayé karajé ná àṣẹ o karajé lò àṣẹ o àṣẹ o àṣẹ o gbogbo olùfẹ́ tá ọlọ́run náà kó dáa fún wa àṣẹ o gbogbo olùfẹ́ mi fáwọn awúfáwì lórí péjì wa lórí ìkànnì wa kó dáa fún gbogbo wa olúwa tó yọ ọmọ sàkíyò fún wọn ń fẹ́ ń tẹ̀lé wa pátá kó dáa fáwọn náà kọ́ládà kó dáa fún gbogbo wọn wọn tó ní gbogbo àwọn ará tí wọ́n tọrọ fún kó dáa fún wọn lórí ohun tá a rẹ bó kíkọ tàbí ẹ bá wa kọ ẹ ọba tó ní ọkọ wa dúró tì wá ìta wúlò ìfẹ́ aka regina george ẹ bá wa ṣẹ́gun gbogbo tá à ń dojúkọ ọba tó nílé ayé bá wa ṣẹ́gun o kọ́nà wa kó balẹ̀ kí inú wa kó dùn o àwa lọ́dún yìí káwa lẹ́ẹ̀mí àwọn olólùfẹ́ tó olólùfẹ́ wa olólùfẹ́ ní kúrú tó. àdúrà yẹn kọ́nú.

tí a bá rí ẹni tí a bí nínú àwọn ọ̀rẹ́gbẹ̀rẹ́ tó bá tó òwúrọ̀ ìgbòho ńlá burú ọ̀run ló pàkó di bọ́ta ìwọ ló máa ṣẹ́gun ìwọ àwọn sí dọ́là ọ̀nà tó ṣe ogun ẹ̀yin lẹ́mí ìṣẹ̀ṣẹ̀ ẹ̀yin tá a fẹ́ dìbò àwọn láti Thank you. fẹ̀ ní tó gbà á ti tẹ̀. bàbá àwọn kan tí mo sọ pé oòdùà bàbá wa ní pípé sáúdí ló ti wá ẹ̀yin ará sáúdí oòdùà wa láti sáúdí o kẹ́ẹ̀kọ́ sáúdí wèrè yín ẹ̀kọ́ sọ̀rọ̀ mọ́mọ́dù yín àtàlà wèrè yín lọ́dọ̀ yín lọ ẹ mọ̀kò tán ẹ̀yin mọ́ ti wá fámílì ẹ̀ ń bá fẹ́ gbọ́ tán oòdùà kó wá bí Oòduà ti tẹ̀wọ̀n náà níbẹ̀ láwàáyé ló tù fẹ̀ níbẹ̀ láwàáyé ẹ ti rí àpẹẹrẹ tán fi lélẹ̀ ń bẹ̀ wípé tí ń júwe ni pé níbi Oòduà ti tẹ̀wọ̀n náà rèé ẹ̀rẹ̀ wọ̀n náà lọ́wọ́ Oòduà bàbá tiwa ni ilẹ̀ ẹbí ló tẹ̀ wá bí o gba àwọn irúmọlẹ̀ ṣe tẹ̀wọ̀n náà nù pé bàbá rẹ kan ló bí Ògún kan bàbá rẹ kan ló bí Ọ̀sanyìn kan bàbá rẹ kan ló wá bí Ọ̀rúnmìlà Rasidi ìwò ló ló wá sí gbàǹwò ìsìnkú òní sóríire bàbá ti wá kọ sí gbàǹwò gbogbo bàbá wa lóní tàn tán sì gbé dání ẹ ń bá fẹ́ wájú gbogbo pàtàkì tàn ẹ ń bá fẹ́ ba ìtàn lẹ bàbá tiwa jẹ́ irúmọlẹ̀ ni ó mú un. ọjọ́ ìwà máa ń ṣe ẹ odò àfẹwọ̀rọ̀ sífẹ̀ ifá bẹ́ẹ̀ nínú ìjì ògbè kábíyèsí bẹ́ẹ̀ yóò ní irọ́ gorí igi irọ́ pin òótọ́ korò ó dọ̀run àjàdé ẹ̀làbógè ní solúwòde ọ̀run ìbáfò òdùà àtẹ̀wọ̀rọ̀ nífẹ̀ẹ́ ètò olùlùmarè kó kún ayílé lọ́wọ́ àwọn ọ̀tá ní òní làájá onírọ́ ni wọ́n pa olùkẹ́ ni wọ́n ṣe olórí ewúrẹ́ ni ewúrẹ́ fi lálé já pàápàá olórí làpàyà fi làrókò mọ̀ọ́mọ̀ àkànràn orílẹ̀ jáfi labú mọ̀ọ́mọ̀ àkànràn àkànràn pẹ̀pọ̀ so orí ìdí èyí kì í ṣe pé wọ́n lè pẹ́ ó wá láti ibì kan irọ́ o bí kò ṣe wípé Odùduwà afẹ̀wọ̀rọ̀ sífẹ̀ dọ́dọ́dún sí ni ẹ̀hìn ọ̀sán ṣe ká ṣe gbá òun ibẹ̀ láwà yìí ọba tó ní wá ó dúró tì wá gbogbo káàárọ̀ òjíire kọ́mọ̀jọ̀gùn ó jà wá ó ṣiṣẹ́ takuntakun sílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire ẹ̀ òun ni so ọba tó ní ọba wa ṣe gbogbo àgbáláyé a ò ní lè bá wa ṣọkan ó balẹ̀ ó wá sáwá lọ́dún yìí a wà lọ́dún tí ń bọ̀ a ò ní yàn kú o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ tálọ́lọ́ mọ́ gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ tí ò bá gbọ́ tàn yóò mọ̀ ní tó bá ti ń gbọ́ àròbá lágbájá sọ báyìí eléyìí kọ̀wé eléyìí sọ nípa rẹ̀ ó mọ̀ sọ ṣùgbọ́n tí fàṣọ gangan èyí tí fàṣọ gangan ẹ òun gangan lọ̀rọ̀ ọ̀tọ̀ tó ni ó bá wa ṣe. onífà ló sọ ogun ọ̀rọ̀ bàbá bàbá kan ò pé abẹ́bí kankan pòwe ifá ló pa gbogbo òwe ifá ló pa gbogbo very good. wọ́n kúrọ́ mọ́fà níwọ̀n kan bàbá yín sọ pé wàá bẹ́ẹ̀ wo táwọn abẹ́ yẹ́ rí ifá ló pa gbogbo ipá tá kábíyèsí fa. báwa ṣe kò bí ní sìn á kò bí fún àwọn ìṣòro wọn bá wa pàbẹ bẹ́ẹ̀ a ṣe ìwúre bàbá tó ní wá ó bá wa ṣe gbogbo àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àwa a aṣọlọwọ Elédùmarè àníyàn ọkàn owó balẹ̀ ìlọsíwájú orí òde bá wa àdáwọlé wọn yọrí sí eré láṣọlọwọ gbogbo àti wọn á nífẹ̀ẹ́ wa pátá nílẹ̀ lókè òkun ìmọ̀ ta fún gbogbo yóò rí bẹ́ẹ̀ o tí ọkọ bá lóun fẹ́ pa yín wọn kì í dọ́jọ́ pọ̀ ká wọn kì í dọ́jọ́ pọ̀ yìí bẹ́ẹ̀ ṣe wá ń jà kú ṣẹ̀ṣẹ̀ wàhálà ìṣẹ̀ṣẹ̀ náà jà kú yìí bó ṣe máa rí nìyẹn ẹ torí bákan ló ní ó ní kó ń kọ́ra àwọn ẹrù ní kó ní ọ̀rọ̀ tó kọ́lé dẹ̀dà kó sí ipò alákọ̀ọ́dítà ìkarama ilẹ̀ pẹ́pẹ́pẹ́ létí ẹ̀rí adébábọ̀ ọ̀rọ̀mìlà ilé nínú ọ̀rọ̀ máa pa wọ́n máa sun wọ́n máa jẹ ọ̀rọ̀mìlà lè wọ̀ rìṣà ó ní wọn kì í dọ́jọ́ pọ̀ káwọn ti wọn kì í dọ́jọ́ péré wọn ò ní dọ́jọ́ pa yín bó ṣe máa rí nìyẹn o ìbákan lọ́bàràká ó ní Eh, ògùn nígbẹ̀mú ló lọ́mọ gégé oníròpọ̀ ẹlùjù ní gbàgbàlẹ́rù adébábọ̀rọ̀ mílà ilé tó náà máa pa wọ́n máa tún wọ́n máa jẹ́ Ọ̀rúnmìlà lè wọ òrìṣà ikú la já Ọ̀rúnmìlà lẹ́kùn ajá ò ní já wọn lẹ́yìn ẹ̀kú ewu òrìṣà àdéhùn ohun tó máa mú yín táwọn alákatakítí ẹ̀ máa ní ọlọ́run mú yẹn ò ní ṣẹlẹ̀ àríbẹ̀ àwọn alákatakítí àwọn ni ajá Ọ̀rúnmìlà lẹ́kùn ajá ò ní já mọ́ lẹ́yìn ẹ̀kọ́ ikú ò ní já yín lẹ́yìn ìṣẹ̀ṣe bó ṣe máa rí nìyẹn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ yóò tó yín lọ́wọ́ torí a máa ń kọrin kọ màjẹ̀káyé ṣèṣì òsì mi mọ́ màjẹ̀káyé ṣèṣì òsì mi mọ́ ẹgbẹ́ ni tó ń sin fa òun tàṣà àkàrẹ́ ìyá lẹ́yìn ẹ̀wẹ̀ ni tó ń sin fa òun ṣèwọ rẹ̀ bí ìyá lọ́rùn máa jẹ káyé ṣe ń ṣe ọtí mi wọ. ẹ ẹ ẹ ní kábàámọ̀ bó ṣe máa rí nìyẹn kò ní sẹ́kò níyẹn o ẹ ẹ màá gba nọ́mbà yìí. ta ló lọ bàbá ìjọba làwọn wà o gbẹ̀yìn tẹ̀wà lájú ẹ̀ ní gbájú bí èfi o ẹ kò lè kéde lé o gbẹ̀yìn tẹ̀wà láìsẹ̀ kan àbí kejì lágbo ara ifún bá yín ṣe yóò bá yín yanjú ẹ o ọlọ́run mọ́ bá yín ṣe o àìní bá ìsàn kú o gbogbo tẹ̀ ń fa gbogbo tẹ̀ ń fẹ́ ní dáadáa ifún bá yín ṣe o ikú bá yín ṣe o ilé òkú aláwọ̀ ayé torí gbogbo àwọn gbogbo àwọn kan ti sọ tán. ipa wu ìbọn rè. gbogbo àwọn kan ti ah, ah. àwọn kan ti sọ tán wọ́n kọ́ ìsọ̀ tán bẹ́rìbẹ́rì wọ́n ní àwọn ẹ̀sà wí bàbá tí o bá ẹ̀sà wí bí tí a bá ti tẹ̀wọ́ rẹ̀ mo pè é lórí gbàtẹ́ bá jẹ program gbogbo ẹ̀yin tẹ́ bá gbàgbọ́ ní ìṣẹ̀ṣẹ̀ Yorùbá tẹ́kọ̀ọ́ ìjọba ìbàdàn lọ́lẹ̀ wa bàtọ́ ah. ni wá bá wa ṣe ọmọ àṣẹ àṣẹ ọmọ nílẹ̀ Yorùbá ọmọ àṣẹ ọmọ kò fọ́ tayọ torí pé ẹlòmíà ní ìta ṣé ẹlẹ́bọ̀ mọ̀ ni wọ́n ẹ̀bọ̀ ni wa tá a fi débi lónìí ìgbà tó nílé ayé kó mọ̀ sẹ́rí ẹ̀ gbogbo akọni tó wá wà nínú ẹ̀ láti jà fún ọ̀nà Yorùbá kó lọ sókè lákọ̀dá ọ̀pọ̀jà yóò mú un ọ̀pọ̀jà yóò mú un bó ṣe sọ nínú odò yìí bó ṣe sọ ọ̀rọ̀ ìtàn Oòduà tá a tún fi délẹ̀ náà lápára ti tiẹ̀ lónìí dákọ̀dábọ̀ wá dáwọ́ fún gbogbo wa ṣekú la já ọ̀rọ̀ mi lálẹ́ ìjámọ̀lẹ́yìn ẹkùn mọ̀jẹ̀kájá mọ̀jẹ̀kó jáwọ́ àwọn ọ̀tá wa dájá lónìí àwa dẹkùn ẹjẹ́ tó bá wọlé ẹkùn ó fẹ̀ jẹ́ mọ́ ìtawá wílò lè kórí bẹ́ẹ̀ ìtawá wílò lè kó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn wá lónìí kó ló bá àti ìbọ̀wọ̀ àbátúnyà àtàwọn títí ń bọ̀ lọ́nà tí wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n yé sọ alábọ̀dé dáwọ̀ fún wa báyìí májèlé ọlá kó dáwọ̀ fún wa ìgbà tó wá gbò tọ́ lọ́wọ́ nílẹ̀ Yorùbá kí wọ́n sọ pé ó fẹ́ kú ó fẹ́ kú wọ́n jẹ́ wọn ó kú jẹ́mi wọn ó gùn wọ́n jẹ́mi wọn ó gùn ìbá omi pakiti omi omi méjì ọ̀nà pakiti ọ̀nà pé omi méjì pakiti wọn mi wọn wọn nà wọ́n pàdé pọ̀ nípa lọ́sí mẹ́rin mẹ́rin lẹ́wọ̀ yìí kì í ti dọ̀ omi gbogbo akọni wa tí wọ́n gbòòtọ́ lọ́wọ́ jẹ́ wọn ó ṣẹ́gun. àṣìṣe àríbẹ̀ torí ifá ló ní ọ̀bàràká ó ní alápálìká ó ní kòkò nìká. ṣé Thank you ààrẹ. òwò èsì ọlọ́run èmi èmi àkọ́bí ẹ̀sìn láàánú láàánú èmi àkọ́bí ẹ̀sìn èmi àkọ́bí ẹ̀sìn èsì láàánú bàbá tèmi ní. Thank you. Thank you.

tì ọ́ ìfá dẹ̀ fún ẹ ṣe olùdíje gbólẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ náà wà ní kánjú ẹ̀ wà á dìbò àtúnṣe wà á lè ta ní ọmọ àjò ìlú àjò olùdíje ẹ̀ ṣe wọn. ire ire kàbìtì.